والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba ìpínṣẹ́ pé òun ni a máa dúpẹ́ fún ọ̀run. Oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yìn òun náà ní pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí àmì ní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run òbí jẹ́ sí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́wọ́ nǹkan ọgbọ́n wa lórí fi ààjẹ mùsùlùmí ìsìláàmù. Orin aláàjòjì òun náà ní pé ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ bí a lè gbé wá sí àwọn yìí tí ọlọ́run bá ó sàlùkú ìfọ̀kànbalẹ̀ sí àgbègbè yìí. Gbogbo àwọn àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ Kí ọlọ́run bá kó bá fi ìfọ̀kànbalẹ̀ sí bẹ́ẹ̀. Orí ẹ̀mọ́ ìkẹta, òun náà ní pé ọlọ́run ọba ó fún wa ní àlàáfíà. Àlékún àlàáfíà ọlọ́run tó fún ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tó ṣe yí pé wọn ní àlàáfíà. Ìjọba ọba máa fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn oríwá tí ó mú àdúgbò rẹ̀ wọn lọ́wọ́n bá. Tí ọlọ́wọ́n bá ó jẹ́ kí á rí ọ̀nà ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn ọmọ náà. Àwọn ọ̀bẹ̀lọ́nà fún àwọn ọ̀sán lọ́wọ́ ìtàkùn yìí. Ọlọ́run kó sọ́nà ọ̀nà fún Ẹ̀yin dára tí ẹ máa gbọ́ ọ̀sán ọkùnrin ní àgbòyẹ ọ̀rọ̀ náà. Àpinú àti ní ọ̀rọ̀ ìjọba ọ̀nà ọ̀gbẹ̀ tí wọ́n ní àǹfààní. Láwọn káwọn ọmọ náà tún wọ́n tẹ̀lé. Nínú ọ̀rọ̀ ìlànà ìjọba ìjọba ọ̀gbẹ̀. Ẹ̀sìn ìwà àná, ó sàlàyé fún wa, fún wọn tó fún wọn. Quran 11, Ayah 11 òun ni ìgbà ìgbẹ̀sílẹ̀ lánàá. Ọlọ́run bá ń sọ fún àrùn ọmọ ìgbàsọ́nà ọ̀sọ̀nà. Àdúgbò àwọn tá a bá jẹ́ olùgbòsòjọ́ ọ̀nà ìsọ̀rọ̀. Ọlọ́run wà níbi ìfàlà aláṣà fẹ́ àríkọ̀ọ̀nà báwọ́dọ́mà nínú àwọn ilẹ̀. Wọ́n fi sílẹ̀ ohun àtọ́kùn àwọn ìkàtà àfihàn tó fi ọ̀. Wọ́n bẹ̀rẹ̀ kí ìgbà ìrànlú fún kankan. Ó sú ọrún wípé láìgbà tó gbé ṣe káàrà àwọn tó jẹ́ àwọn tó ṣe fún ìgbà. àwọn olójẹ́ jẹ́ nítorí pé àwọn tí wọ́n gbà yìí wọ́n sọ wípé tí ló jẹ́ tí wọ́n lè sọ̀kalẹ̀ àwọn dúkìá àjọpọ̀ owó òṣìṣẹ́ yìí àti kí màláìsà kan akọ́jẹ́ iṣẹ́ wọ́n wà pẹ̀lú òṣìṣẹ́ yìí ọlọ́run bàbá rẹ̀ dá ní dájúdájú ìwọ̀n tó jẹ́ àmì ìtàṣọ́nà olùfihàn rẹ̀ jẹ́ ọlọ́wọ́ ọba ni ọba ń ṣe wípé gbogbo táwọn ti bèèrè pátá yáyá ẹ̀wọ̀ ẹ̀lọ́gbà Yáyẹ ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́sọ̀ fún wa jẹ́ àwọn tó jẹ́ àwọn tètè yìí. Wọ́n ń sọ fún àmẹ́bí ohun kùrọ̀ á nìjọ. Ọlọ́wọ́ wá ṣàlẹ́ jù wọn ẹ̀nà fún ṣóra mẹ́wàá wá lójú ọgbọ̀n. Kẹ́yìn ló ogun jọ. Àwọn tẹ́ ẹ bá máa tẹ lágbára kéde pé ẹ̀sùn wá lájẹ́ olóòjò. Tẹ́ bá wá pè wọ́n tí wọ́n bá já nínú ẹ̀lọ́ ọ̀nà pé kò rálẹ̀ ìmọ̀ ọlọ́run ni ọlọ́run ti sọ̀kalẹ̀ òfin tó lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún àyàfi ọ̀wọ́ ẹ̀yìn náà yọ̀gbọ̀n fún yọ̀gbọ̀n ìrọ̀lẹ́ ti dá bàtà sí ìdèmí àmọ́ kò sí ìwà tó yọ̀mọ̀ ẹ̀rọ sọ́kù wúwo wọn ìyẹ̀wò àyà أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون Ọlọ́run bá tí ọlọ́run

àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí náà ọba àwọn ní. nǹkan tí ara ìwà sàlàyé fún wa òun náà ni nípa iṣẹ́ tá à ń ṣe láyé yìí. Iṣẹ́ tá a máa ń ṣe láyé yìí, àwọn tá a kọ́kọ́ jẹ́ mú nìyí. A gbọ́dọ̀ máa ń pé a ṣe é torí kálùmọ̀ àti ayé ẹni bá ti ń ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ó jẹ́ iṣẹ́ tẹ́sí láàlẹ́ sí ó ń kírun ní ọgbà rẹ̀ gbogbo dáadáa ní ìgbàgbé nínú èsì ó ń ṣe irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ rí ẹ̀sìn àmì wípé kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọ̀wà máa ṣe lórí bá àárí ẹ̀sìn àmì ayé. Tí a bá ti lè jẹ́ lórí pé ọdún máa rí ìtàlẹ́ ayé, ẹ̀sàlẹ́ ayé yìí gan-an, òun náà lọ jẹ́ sí ìlú ọdún bẹ́ẹ̀. Ẹ̀sà òkè á mọ̀, wà mí jẹ́ ìlú ọdún bẹ́ẹ̀. Ìyẹn ni fún pé kí á mọ̀ pé àwọn táwọn jẹ́ mùsùlùmí lópin ìgbà tí wọn ò ti jẹ́ mùsùlùmí kódà bí wọ́n ní iṣẹ́ kan àwọn ṣe àwọn fẹ́ fi láti jẹ́ àmà ọlọ́run ìpàrọ̀ wọn tòrò ló jẹ́ iṣẹ́ àwọn tí wọ́n ilé ayé láàmà sọ pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe ilé ayé òun náà ni wọ́n ń gbèrò pẹ̀lú ẹ̀ torí jẹ́ ẹ̀sán wọn ojú ẹ̀sán ajé ayé lọ. Èfè yóò ní ẹ̀sán kàkà tó fẹ́ gbà níwájú ọlọ́run ọba ìjọ gbígbà. Tó ìlú pẹ́pẹ́ àwọn tó jẹ́ wọn àpá wa wọn ni ààyà ní ó bá mùsùlùmí pàtàkì jùlọ àwọn tó jẹ́ mọ́nà áfíìsì. Ààyà ìlú ó bá wọn kìí من كان يريد الحياة الدنيا وزينتها ومن كان يريد الحياة الدنيا Ọlọ́run ní ẹnikẹ́ni tí bá ń fẹ́ ìṣẹ̀mí ilé ayé àti gbogbo àwọn ìjà tó jẹ́ yọ̀yọ̀ níbi èyí tó jẹ́ pé ìbẹ̀ nílé ayé àwọn aláàbí ma àwọn nǹkan ló jẹ́ wípé ọjà àti ìbẹ̀ láyé gbogbo táa bá ti gbà pé á àwọn nǹkan ni ó ní nǹkan àgbájúmọ̀ ayé ni òun wọ́n pè ní bí yàtà sí ìyá òjẹ́jẹ́ nígbà mìíràn ọmọ bíbí ọlọ́run ọba pè ní ìdílé alẹ́ ayé yìí owó ọlọ́run ọba pè ní ìdílé alẹ́ ayé yìí bẹ́ẹ̀ náà ni àwọn dúkìá tó bá pọ̀ wọn kọ̀nà sí ìrìnmù kan dúró sọ àwọn náà lára àwọn dúkìá rẹ̀ ayé ìlú gbogbo àwọn kẹta àgbàpọ̀ dání ayé ọlọ́wà ti ń ṣàpọ̀lọpọ̀ ẹ̀ nínú àkùrà ámìkẹ̀rí ẹ̀sọ́ jẹ́ wípé ìdóhùn fẹ́mi pé kákàndínlé ayé ìlàsán kágbélé ayé ìlàsán dáadáa mùsùlùmí gbani àtọ̀tún ọlẹ́ ayé nìkan àwọn gbàgbérò òṣèlú òyìnbó kájẹ́ ayé lásán kò sí gbèsè kò sí ìjọkan sọ ọ̀tọ̀ ọlẹ́ ayé nìkan lọ gbàgbérò àbúgbàgbé mùsùlùmí bá ní iṣẹ́ tí ń ṣe ó ń gbèrò ẹ̀sán ẹ̀sán láwọn àtúmọ̀tì ìrìnlù sàwárà sọ àyájú àdúnyà ẹ̀ṣẹ́ ìtẹ̀bí ilé ayé lọ́fẹ́ pẹ̀lú tẹ́bí ilé. Wà sí lọ́ta àtọ̀sọ́ ilé ayé Ọlọ́run ọba ní lọ́wọ́ sí ilé ìlú àmàlà òun ìtumọ̀ wá fá orí àìjẹ́ ìyàn kọ́mpútì nǹkan fún yàn òun yàn wá fá ṣùgbọ́n ní wàá ti lè orí sí ẹ̀sán yọ máa jẹ́ ilé tí wọ́n bá fi ń lò fún ẹ̀sán tó ń jẹ́ àmàrà tó sọ yẹn ìsán pàdé rẹ̀ pẹ̀lú ẹni kò júwúrọ̀ ní àmà kò júwúrọ̀ àmà ní ẹni wá dé ìṣúná máa ń sọ. Bẹ́ẹ̀ bá wà bèbè rí ilé ẹni pé ìjù búrú dàbò káàkó túnmọ̀ tó sì mìíràn wọ́n káàrẹ̀ yorí ìlú di amadi ẹjọ́ bá jẹ́ pé ó ń pẹ̀rọ pẹ̀lú sẹ́kí ṣe bá túnmọ̀ tẹ̀lé tó sì lábẹ́ túnmọ̀ rẹ̀ yorí ìlú di amadi ìlú tàwa balẹ̀ àyà ti dúnìyà ó ń ẹ̀sán ìtẹ̀lé ilé ayé àwọn ìdílé o lò wá sí ilé ní òjúrọ̀ àmàlìkì á lọ pé fún wa ẹ̀sán iná ìṣẹ̀rẹ̀ wọn báyìí tó ti lọ afẹ́sùnmọ́ rẹ̀ pẹ̀lú wípé ááyà yóò mùsùlùmí òun ní máa wú. Tẹ̀sìtìrìlù tí àwọn àfá wa sọ pé nílé ìrìn òun àgbẹ̀rẹ̀. Màkàrà yorí inú ní a máa ní ìdí. Yàndá a tàbí sàwárá àyà ti dúnyá. Àwọn ẹgbẹ́ pàdé lọ́pì á lò wá fi ilé ilé ṣe àwọn ìṣúra àmàlì. Ah, fẹ́ òun ọ̀fẹ́ orí àrùkì àmà gbogbo tó ti ṣe ẹ̀sẹ̀ tí bẹ́lẹ̀ ní tiẹ̀ òun ìgbé obìnrin lẹ́rí tó irú ẹni bẹ́ẹ̀ ọkùnrin gbogbo ẹ̀sán tẹ́lẹ̀ tẹ́lẹ̀mọ́tì wá fá ọ̀yẹ̀kọ́ ní àfúrú ìdílé ọ̀yẹ̀kọ́ jẹ́ yòwà sí yòwà sí ìdí àmà ọ̀dọ́ ìlú rẹ̀ wà ní màá náà yòwà sí ìdí nínú àmọ́. Ìgbọ́n àti àwọn sọ fún wa wípé wá ètò yíwọ̀ fún ìdílé wá. Òun náà ní wípé nǹkan tá a sọ fún wa sẹ́yìn òun là ń pè ní àtẹ̀lẹ́yìn. Torí bọ́ bí ní ìtumọ̀ sí ìdí yìí. Ìtumọ̀ sí ní orí ìyẹn ni wípé yòówá sí iná ojú rà àmáàlìyí táwọn jẹ́ mùsùlùmínà ìlẹ́ ìsìn nígbà tó fi hàn áàbèkì ní ìyàwó jẹ́ ọ̀dọ̀ wọn tí ibi áùsọ̀rọ̀ àyẹn tó wà nílẹ̀ ọ̀rẹ́gbọ́n wáyé kí ni wọn a máa pé ẹ̀sẹ̀ wọn fún wọn àwọn ènìyàn mú sí ìyà òjúrọ̀ wọ́n fi ọ lẹ́ni tá mú ẹ̀sìn àwọn èèyàn lọ́dọ̀ ọ̀rọ̀ ìbàdàn àti àwọn apá àwọn ní ìbáṣẹ́ àwọn gbàgbẹ̀jẹ̀ nínú àwà pẹ̀lú àwọn apá wọn ní kú náà Mùsùlùmí oníwọ́n sábà fún wọn ní ọ̀pọ̀lọpọ̀. Torí wọ́n gbà náà, ìtumọ̀ àtàwọn ọlọ́wà jẹ́ kéèkéèrè ní. Sọ̀mà káàmà yóò ní ìlú àyájá Júlíà wà sí ìrẹ́ta àwọn tí wọ́n ilé ayé, àwọn tẹ́fẹ́ ilé ayé nìkan ni wọ́n fẹ́. Àwọn tẹ́jẹ́ pé wọ́n ń jẹ́ ẹgbẹ́ pé wọ́n ń fẹ́ ilé ayé nìkan àjọ̀dọ́ ọlẹ́ ayé ló wá fi ilé ibi àmà aláìmáyé dùnú ìjà gbogbo wàhálà àwọn tó sọ́gbù ẹ̀fọ́dá ayẹyẹ ọlọ́run bá ààbùsọ̀rẹ́fẹ́ orílẹ̀-èdè ní tó bá sọ́gbù tó náà fẹ́ lọ sí lọ́la fi lórí tó bá lọ kọ́tẹ́ lọ́la fi lórí tó bá lọ pẹ̀lú gbogbo wàhálà àti kèfì ìgbà ti padà yányán ilé ayé ààbà kékeré rọ ààrùn lọ́wọ́ lórí ẹ̀ orí ní ìgbé gbogbo wàhálà àwọn yóò jẹ́ kíra àmà àdà gbogbo wàhálà àwọn ìpadà yányán kí a máa nínú àmà jẹ́ kí oúnjẹ ìjọ tí ó jẹ dáadáa fún wọn Ọlọ́wà ni wọ́n ń ahụ sí ara láàrin ọmọkọ̀ ń ni gbogbo wà ní láàrin ọkọ̀ sún Ilé ayé ní àhìdí ìyàn. Ara àánú Ẹjọ́ bí àjẹ́ ní àmà. ọlọ́run ọmọ wà ní sọ pé ẹgbẹ́ ìdáyàbò láyé ọlọ́run gbogbo wà láàrín ṣe ọlọ́run ọmọ ẹgbẹ́ nínú owó ìjọba láti yọ bẹ́ẹ̀ mo sì rè lójú ajé ń gbé ojú ti jẹ́ kan níbi ọkọ̀ mọ́sálásí nítorí ilé ayé tí ọjọ́ tẹ ọlọ́run ẹ̀sán lẹ́sàn-án láyé ọlọ́run fún lẹ́sàn-án Ọ̀rọ̀ ní àwọn akọ́wọ́n ní ilé ẹ̀sẹ̀ ẹ̀kùn fún láìpùpọ̀. Ọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ yóò ààrin jẹ́ lórí jíná yóò jù. Tó dábà wà bẹ́ẹ̀. Máa jẹ́ ti àpò àwọn kùkọ́ àrùn

wọ́n jẹ́ orílẹ̀ àti àmà àwọn ọwọ́ ọ̀pọ̀dájọ́ ọmọ ìrìn wọ́n mú ọ̀rọ̀ pẹ̀lúwá wọ́n gbé ìrọwọ́ ìgbésẹ̀ tó káyẹ̀ ní kò ètò ìjọba òtòrí fún orí bá àfihàn ní ẹ̀ńtọ́mọkùnrin ní ìta torí ẹ̀ àwọn ti léde wọn ti pèlè ẹ̀ńtọ́mọkùnrin ní ìta gbogbo ẹ̀sán rẹ̀ ó ti gba gbogbo ẹ̀sán ẹ̀yán lọ́gbà àfáàdì máa ń jẹ́ pé ká máa sọ̀rọ̀ àfúgbà àwọn jẹ́ wa ní àbá ń ṣe. Òwe ìjọba tí máa ń gbé wájú ni pé à ń ṣe ìyá ká tó máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Àwọn kan sọ fún aláìpẹ́ pé nígbà tí a fẹ́ jíjà wà wí tá a bá tún sọ pé kí wọ́n tún máa tún máa yà wá ní kámẹ́rà bára sára wí ó lè wa ní ẹgbẹ́ nígbà mi. Wọ́n ọ̀dọ́ ní pé kí wọ́n á ó wá jẹ́ mùsùlùmí tí ọba jẹ́ pé ìjọba ló fi àwọn ọlọ́run wọn dájọ́ wọn nígbà náà ọkọ̀ dájọ́ wọn àwọn ọmọ èèyàn mẹ́ta wá ìkànnì ọmọ rẹ̀ tó kà pọ̀ ráyè ẹlẹ́ẹ̀kẹ́ ìjọjọ́ jágún ó ń pé ọjà gúnlẹ̀ tó lè bá àjọ láti kan sí ọjà gúnlẹ̀ ìjọba ọ̀rọ̀ ni wọ́n wọ́n lọ sínú náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹ̀fẹ́ tó lọ sínú ọ̀nà ìjọba wọn tó wọ́n bẹ̀rẹ̀ wọn rẹ̀ pé ìnáwó ọ̀pẹ̀lú náà pọ̀ sí ẹ̀ka náà wọ́n lè bá àjọ wọ́n ní ọ̀nà ìjọwọ́ bí kò sì fi lé ọ̀nà ìwà ìṣòro. Èròjẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ti pátá lẹ́yà. Ọmọ àjẹ́ pé àwọn ọ̀gẹ́ máa fi pamọ́ níwájú èdè pamọ́ orí ti já jù kálíbà àbí ẹ̀sìn àwọn ọ̀gẹ́ tí wọ́n kẹ́ fọwọ́ bà ọlọ́run ọba ìpẹ́yà ọlá àwọn tètè ní ọ gbogbo ẹ̀sìn àwọn pátáyáyá ilẹ̀ ayé òun náà ní ọ̀pá gbogbo wàhálà àwọn ilé ayé ọlọ́ọ̀ni aráàmà lọ́wọ́ sí wàhálà àwọn láti lọ ní ilé ayé lórí jẹ́ àti lórí aláìkè àmà òun fi á láàyè ọ̀kọ̀ ọlọ́run gbogbo ọba rárá nínú ilé ayé lọ àmì bí láàyè mọ̀kọ̀ sùkúnà àjọ sọ àgbẹ̀gbàgbọ́ inú ẹ̀sìn ìwọ̀n wọn sọ ààrin tí wọ́n kù ní kíní ọ̀ lẹ́sà gbogbo ẹ̀sẹ̀ wọn bá láyé rárá Sọ̀rọ̀ ọba ẹ̀bà tí máa pé ẹ̀sán, ọba ló ti jẹ́ pé nínú ẹ̀ẹ̀ẹ̀ẹ̀sán ọlọ́pàá ilé oṣù lè Ọlọ́run bá bá ẹ̀sìn ẹ̀sìn. Ọlọ́run bá ní màá kò kúrò fún aláyé ìlú mi náà. Tó náà wà gbà náà, ọyẹ ká mọ̀ ìṣe ní ayé yóò tó kan o. Ṣé máa fi dín ní á? Wà sí ìlú ti hàn. Àti ṣé ńlá fi dín ní hàn? Ọ̀sọ́ ọlẹ́ ayé kéré bẹ́ẹ̀ bí ayé Nàìjíríà. Pẹ̀lú yìí, wọ́n sọ fún wa, ayé ìṣe ká mọ̀ ìṣe àníyàn wa ó ان أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون Wọ́n ń sọ̀rọ̀ ìfún wa nípa àwọn dára àtàkùn wọn lókè. Àwọn tó ní iṣẹ́ wọn ọjọ́ nítorí ìjìlá ní àbáwọn ló jẹ́ pé ṣọ́gbùn sí àwọn kèbèrè. ilé ayé ní ìfàdùsọ́gbù fún wọn. Ọlọ́rin àwọn ní okùn lára ìta. Gbogbo àwọn ní aṣọ ìtọ́lá ní ìkọ́ ìdíjà aṣọ ìlókè. Wọ́n bá ní lọ́dọ̀ ọlọ́rin àgbègbínà lẹ́gbẹ̀tara òfin àáfẹ́ wa sí ìlànà. Kò sí ìjọba dọ́wà fún alárìkẹ́ òun náà ni wọ́n wọ̀ ọjọ́ ìgbà òsì kankan wà nínú náà gbogbo tí ìsinmi gbogbo ẹ̀ wọ́n máa wà nínú náà owó tí wọ́n máa fún wọn mú nǹkan tí wọ́n máa gbó náà ni owó tí wọ́n máa gbà wọ́n lára nǹkan tí wọ́n máa gbó náà ni ọ̀rọ̀ ni eléyìí ni ẹ̀sán tí ó wà fún àwọn ènìyàn ọlọ́wọ́ ni wàhálà bìkan náà sọ́nà gbogbo fi àà Ọlọ́run gbogbo tí wọ́n ṣe láyé pàtà ẹ̀rọ ọlọ́run gbogbo ẹ̀ pàtà ẹ̀rọ ìgbàlẹ̀. Ẹ̀rọ jẹ́ pé àwọn tó ń jẹ́ mùsùlùmí tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́, iṣẹ́ yẹn bá fi lè ní ilé ayé nínú iṣẹ́ yẹn ò ní jẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n gbà lára lọ. Àbí àbá tó tún bá padà. Tọ́ ọba tó tún bá padà. Ìgbà náà lọ́dọ̀ ìgbàlá ló sọ orí kan ní orí ìṣẹ́ náà ẹ̀sán wọn fún àwọn àwọn sọ̀rọ̀ ìfún wọn ó mọ àwọn ìlú wa àwọn iṣẹ́ kan wà yàtọ̀ jáde sí àpò yàtọ̀ jáde sí àpò àwọn iṣẹ́ kan wà láà yàtọ̀ jáde sí àpò. sọ àwọn ajẹ́rẹ́jẹ́ ń gbé yàtọ̀ jáde sí àpò òun náà ní pé fẹ́ ṣe sàárà ìṣẹ̀ ilé Sàárà tó fẹ́ ṣe 100,000 láti ìdí sàárà fáńkìlá. Àwọn tó fẹ́ fún sàárà yẹn, tó máa jẹ́ pé ìgbà tó bẹ̀rẹ̀ sí fún ọ ní sàárà ojúmọ́ 50,000 yẹn tó jẹ́ ìgbè tó ní ilé ayé lórí pé sọ̀rọ̀ òní sàárà lẹ́gbẹ̀ẹ́ yòó. Ọwọ́ ọwọ́ ara lọ jẹ́ kẹ́lì rẹ̀ ọpa ọ̀sọ́dọ̀ ọlọ́run wà gbàládà ìgbàjọ́ àti ọ̀rọ̀ mẹ́fà gbàládà rẹ̀ kí ló jẹ́ wọ́n Wọ́n máa jẹ́ kan jẹ́ láàrin ọ̀pẹ̀jẹ́. Òun náà rí ní ìrùn kíkí, kí nìkan ọ̀wá ti já ń bẹ̀ gbogbo ìrùn kúrò jẹ́ sí ọ̀rọ̀. Títì kábálẹ̀ ti dá ń bẹ̀ gbogbo ẹ̀dá. Tòun jẹ́ ẹ̀bá wá sí àwọn agbàgbè lójọ́ ọba sí tọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àtàwọn ìrìnlẹ̀ bá rí ọ, òun náà ló fi sí ìrìn yẹn. Wọ́n gbàrù pé ìrún yẹn tọ́ bá ti ní gbajúmẹ̀ báyẹn tọ́ òun ní ìrùn. Àyàfi kọjẹ́ wípé ìgbà tó ọfẹ́ kó tó parí ẹ̀, ó ti dá ọkàn rẹ̀ padà lọ́dọ̀ ọlọ́run Ìjọba lọ́kàn rẹ̀ padà wọ́n gbàgbé gbogbo ìyẹn pátá yẹ́yá ọgbà làwọn. Lójú kí o láyà tẹ̀tẹ̀ tẹ̀. Ìjọba parí ẹ̀, ìjọba lè parí ẹ̀, ìjọba ọbẹ̀rẹ̀ pẹ̀lú wípé bàbá mi wípé ẹnì kẹ́kẹ́ gbé ní wọ́n kí ọ bàbá mi wípé àtàrà yìí mo mọ̀ pé mo máa tẹ̀lé ìdájọ́ bàbá yìí bàbá òbí torí ẹ̀ ló fẹ́ fi ṣe kí ọ ló fẹ́ ṣe ìrànlọ́wọ́ Nàìjíríà rẹ̀ láàyè àtàjẹ́ ìgbà. Ìjọ ilé bí ó tó ṣe fún ìgbà mi lọ, máa ń lọ. Nígbà ìjọba náà mà tó bá padà wá dé kíni o, tó bá wá kí bá ọlọ́run padà. Tó bá kí bá. Ara bí a máa tọ́wà nínú ìwádìí. Tí a bá ti tún bá lọ́kàn ní kíni o, ẹ̀sìn ajé tó jẹ́ iṣẹ́ oṣù ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀kọ́ tí bá ká yóò padà wá di. Bẹ́ẹ̀rẹ̀ àwọn ọjọ́ àwọn kèfèrí náà, àwọn kèfèrí àìgbà ìsìláàmù wá, òmẹ́jẹ́ tó gbogbo wà láàwọn ìtìraka wọn. Ìlú ìwọ̀ rẹ̀ ní ayé jẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ìtìraka mẹ́rin báwọn ẹgbẹ̀rẹ̀ olùmọ̀lẹ́bí pọ̀ nígbà tí ó mú ọmọ ẹnìkan nínú mọ̀lẹ́bí ọwọ́ Lọ́jọ́ ilé ìlú ọ̀fẹ́ fún ọjọ́ ajínú wọn. Tó wá ọjọ́ ẹ, ó máa wò pé òun tẹ́ lè jẹ́ tí ó ọya pẹ̀sẹ̀lá wọn. Tó bá kí ìgbà náà kò ní o. Tó àwọn akẹ́lẹ́gbẹ́ àágá ṣe tó bá kò jẹ́ sílé o wá rí jẹ́ ọwá padà bí mùsùlùmí padà ó kí kí ó kí ó kí ó kí ó kí ó kí ó kí ó ọwá padà bí mùsùlùmí padà wá rí ìrún tó kí kí bá rí jẹ́ kébè ní ẹ̀wọ́ ìlú ṣùgbọ́n ó ti sọ́dá pọ̀ àwọn tẹ́bà pé ọkọ̀ máa rí àwọn tẹ́bà tó gbogbo àwọn kan bá ọkọ̀ tó ẹ̀ nìkan bá gbogbo àwọn kan bá gbogbo tó ṣe yẹn bá dá ẹ̀ lọ́wọ́ ìmùsùlùmí ọlọ́run wá tẹ́bà Ọlọ́pàá bẹ́ẹ̀ ìtàgbọ́gbọ̀. Lọ́pàá fi jẹ́ pé àwọn kan náà méjèèjì ẹlábìlẹ̀ fún torí ilé gbogbo ṣẹlẹ̀ tó jẹ́ orí ayélujára. Àbíkẹ́ ìbẹ̀rẹ̀ yẹn fún lórí ọ̀rọ̀ ní kò dára ní kàmìlẹ̀ ní náà. Lẹ́yìn tí a máa mú ìyàrá fi rọ̀ sí ìgbàlẹ̀ Ọlọ́niwà àbíjọ́ máa ń tọ́lá òun fi ààrẹ. Ẹgbẹ́ jẹ́ Mùsùlùmí gbogbo ọjọ́ bá ti rí tó ṣe ń jòrò ìyẹ́ ayé gbogbo ọjọ́ sí àwọn ẹ̀rẹ́ ilẹ̀ bá ṣe ó ti bàbí. Èbè nígbà tó kú ní kébè yìí, gbogbo ọjọ́ tó ṣe lọ́lẹ́fẹ́ èèyàn bí ní nǹkan nínú ẹ̀sìn. Ẹgbẹ́ ń bàbá ẹ̀wọ̀n kúkú èèyàn ní ṣe tí a bá ní Mùsùlùmí. Èèyàn lè fi ní kí ni lọ láàdá nínú ẹ̀sìn gbogbo ẹ̀ ọ̀rọ̀ mú wá sí ìgbérí ilẹ̀ ìgbé ìgbésí ọ̀rọ̀ kó lè máa jẹ́ pé kàó kí ìrìn náà máa wọ́n jẹ́ wà bá ìlú mẹ́kánù yára màlú. Sọ bábọ́ra àti àmì àtọ̀kí nǹkan bàjẹ́. Sọ jọ́nà àti àmì àti èlò ìṣiṣẹ́. Wọ́n máa máa rẹ̀ méjì ọ̀nà òbíbi olùlájú ọ̀dọ̀dọ̀ méjì sọ ábàtọ̀ ọlọ́run ọlọ́run òbíbi ọ̀pásọ̀lá ẹjọ́ túmọ̀ nǹkan nǹkan náà ọlọ́run sọ ọdún lè sọ́nà ọdún lè sínú àmìnà sọ ọlọ́run bá tún lò lọ́wọ́ rẹ̀ kùránì máa ń kọ́ ẹ̀yẹ̀ lóga sọ ó fún ọ ní pé eléyè tún eléyè tún eléyè àwọn tí ń sọ owó yìí ó wà sí Kò sí kí lọ, kò sí ìyèké yìí níbẹ̀, òun yẹn, kò sí èdè yìí bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní wọ́n máa yẹn pé, wà á bí jọ mọ́ sọ́nà òun sí a wọ́n bá bẹ̀rẹ̀ ṣe tàbílì júmùlà yẹn ọwọ́ aṣọ bí wọ́n ṣe tàbílì ẹ̀ máa nà wà bá sí lóhun Ìjọba ìgbàmìtì àmà gbogbo ẹ̀ pàtàkì ọdún ìgbàmìtì wọn. Ṣọ̀rọ̀ náà bẹ́ẹ̀ òun náà ń jẹ́ ọmọ ilé ìjọba jẹ́ pé ìrọ̀ ọ́bàá yìí wọ́n kàkà fún wa ìlú ayà pẹ̀lú ayà yìí. Sọ alábàtọ̀ máa ń gbé England náà. Scottish máa ṣe bẹ̀rẹ̀ òun pé torí tí wọ́n máa gbẹgbẹ́ nínú ìpàdé lọ́jọ́ bá wọn fìdí ńlá ni ìyá ìyẹn bá ń wọ́n ní ìtàkì nínú. Ọ̀rẹ́ ló mùsùlùmí bá ní mùsùlùmí tiẹ̀ tí mùsùlùmí bá ètò èyí wọ́n rà sí wọn náà. Ìgbà mọ̀ mi ní táwọn jẹ́rẹ̀ kan bàjẹ́, lọ́gbẹ̀ ní àwọn akẹ́kà tó ti tẹ̀kù káàrí má jẹ́ òtù ṣírùkù rẹ̀ yóò ti padà jẹ́ kí ní ọ̀rọ̀ ẹ̀yà. Sọ̀kátàkà máa ń sọ́fì sọ̀rọ̀, sọ ìlú ayá iná wa mẹ́, sọ ọkàn sọ̀rọ̀ ìdára ayá ẹ̀yìn. Sọ̀rọ̀ sọ́fì sọ̀rọ̀ ayá ẹ̀yìn. Sọ̀rọ̀ kánà bọ̀ Ọlọ́ ní máa ń ẹgbẹ́ bá jẹ́ wípé ilé ayé olóńpè ní ààbìlá. Ìgbọ́jẹ́ pé ọkàn jù, tẹ́gbẹ́ ìyẹn lè fi òṣìṣẹ́ ayé Lójú gbogbo èèyàn bá dáná òun náà láàbù ní gbogbo nǹkan bí bá ń kápá rẹ̀. Ọ̀rọ̀ ni àjẹ́mọ́nà àkà lójú kù nílé ayé máa nà sí ìjọba wà láàbù. Ìwọ àdìrí náà láàbù gbogbo ẹ̀rọ àmọ́ fún wọn tútù tẹ̀kọ́ ti dára yẹn rárá. Ìjọba tún wà wọn ọlọ́run ọba láàbù kìlọ̀ láàbù. Ẹ̀rùn tó bá tún Ọlọ́dúnrọ́ ọjọ́ gbígbà òkè àmà àwọn ọlọ́run ọba àwọn aṣẹjá àmìyàmà fún ẹni bẹ́ẹ̀. Ọlọ́dún yóò tó bí mo jẹ́ alájá àdáwà rẹ̀ tí ó yẹ pẹ̀rẹ̀ lẹ́ni tí ó jẹ́ ní èwú tó lè jẹ́ tí ó yẹ pẹ̀rẹ̀. Sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ abẹ́rẹ̀ ọlọ́run ọba ó sàlàyé. Ìjọba bá fẹ́ fún àrígbé wà ní àwọn ọ̀rẹ́gbẹ̀lẹ̀ àwàkìrà. Ẹ bá wá jẹ́ pé àdìkìyàmà olùwáfẹ́ wákà àrálà àyà àwọn amúnú. Tó jẹ́ ìṣọ́ fún torí àìkìyàmà tó dá mú torí ẹ̀. Ọlọ́dúnrún àwọn èèyàn báyìí, òun náà ní pé wàhálà àwọn ìdààmú wọn, àwọn ọmọ àjẹ́ pé àádùúgbò ìdààmú wọn, á fún ọ̀sẹ̀ tí ó lọ́pàá bẹ́ẹ̀ ààyà yìí tí ó kọ́ wa òun náà a mọ̀ ní bíi ìgbẹ́ àwọn tẹ́jọ́ àwọn àjèjì yìí kò sí ìdájọ́ tẹ́ bá pàdé láti kí àwọn àjèjì náà lọ wọ́n

Títẹ́ bá ti bàjẹ́ ọjọ́ kan lórí ìṣẹ́ kò lẹ́sàn yìí. Bàbá ni wọ́n tí àwọn bàjẹ́ ìjú rẹ̀

Ọlọ́run ọba tí ọlá rẹ̀ já ó bẹ́ẹ̀ fún wa níbi ibi. yìí ọlọ́run ọba kan rẹ̀ lójú fún wa ní. Kẹ́mà ti ọ̀rọ̀ tó nínú ààyà yìí. أفمن جعل المسلمين كالمسلمين ọlọ́run ní mùsùlùmí kò lè gbà bí àwọn tí èyí ṣe mùsùlùmí torí ẹ ọlọ́run bẹ́ẹ̀ ṣe yàtọ̀ láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí àti àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ tètè yìí ọ̀rọ̀ máa ń bẹ́ẹ̀ sọ nǹkan táwọn tá a jẹ́ mùsùlùmí tá a mú àwọn tá a jẹ́ mùsùlùmí a mú nǹkan yìí ọlọ́rọ̀ ọba pàdé yìí bọ́ọ̀lù ìfàmì ní náà tó ti gbogbo àwọn tá a jẹ́ àtìgbà ònàbí gbogbo àwọn tá a tẹ̀ lánàbí ọlọ́run láti fún wa tòkí ọlọ́run ọlọ́run orí ìgbòláwà ọlọ́run ọba ọdún tí ààrẹ fún wa nínú ayá ìpàdásíkì fáàmù ìjọ́rẹ̀ ìlọ́wọ́ ń bẹ́ ṣe ẹ̀ta abẹ́rò yìí ìtàdé fi wé ẹ̀ta kó gbogbo àwọn àròyìn ní ìta kó lé lọ́wọ́ táà wá lè fi wé ẹni tí ò ní sínú ìlú Orí àbàmá ń tẹ́lá alábẹ̀yìn ẹ̀sìn mẹ́rin ọ̀gbìn. Ṣé ẹni tó ṣe wípé káánà alábẹ̀yìn nígbà kẹrin mẹ́rin ọ̀gbìn. Ẹ̀sìn bẹ lórí evidence. Ìjọba abẹ́lẹ́ bá gbọ́n ní kílára báyìí. Wọ́n fẹ́ ká mú sí ìta wà lẹ́yìn torí ẹ̀nà lọ́wọ́ àwọn aláàbáyé náà ti nígbà máa yẹ kó bá bá mu ọ̀gá àdọ́jọ́ àbí ní màkì ń wá ní ọ̀gá àdọ́jọ́ tí bá yẹ wá tó a ti ìjọba amúwà ọlọ́wọ́ ọba ti tí ọ̀rẹ́ kò lè máa mọ̀ wípé nǹkan tá a mú wáyé ròyìn ẹ̀ lẹ́rù mú ayẹ́kẹ́ àwọn ṣé ẹni tó bá ń bẹ lórí evidence evidence nǹkan tó clear ló tẹ̀lẹ̀ báyìí náà ìrìn pé nǹkan tó clear òun ni ọbẹ̀ báánà yẹ̀dí ní ìlànà fún àrọ̀ báyìí nù tó máa bí báyìí nà tó ẹni tí ń bẹ lórí nǹkan tó fojú rẹ̀ dáa nǹkan tó fojú hàn dáadáa ẹ̀rọ ẹ̀rọ àwọn eléyìí tí ló fojú hàn dáadáa àwọn ẹ̀rí tọ́ mùsùlùmí àwọn aláwà lórí àwọn aláwà lórí kí ni àdínlátú àkọ́ọ̀tì à àwọn ẹ̀rí tó jẹ́ wípé 100% ní ọ̀sán kẹrọ wá wà lórí ẹ̀rí àtẹni tí ó wà lórí ẹ̀rí tó lè níra ẹ̀ẹ́dọ́gbé ẹ̀rí òun Lọ́rọ̀ wọn lé ẹ̀kíní bíníbíní àwọn ẹ̀rí ẹ̀yìn. Eléra ẹ̀rí ẹ̀yìn. Eléra ẹ̀kàlélọ́rọ̀ lé òun ọ̀lẹ́nu mọ̀tò. Òun ọ̀jẹ̀ òun ọ̀jìnà ẹlẹ́rìí kò ní lọ́kàn wọ́n ti máa ṣe lọ sí àlẹ́ tí wọ́n mìíràn. Wọ́n Táwọn tí wọ́n ń bẹ lórí ẹ̀rí

Gbogbo ẹ̀rí tó wá nínú ẹ̀sìn, ẹ̀rí tó wá nínú ẹ̀sìn. Tó lè jẹ́ pé ẹ̀rí yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. Sọ ẹ̀rí náà wáyé sí inú kù. Tàbá lọ́rọ̀ àwọn afá wa ń bì. Ọ̀nà méjèèjì làwọn afá wa fi ti lórí sí ìgbàlá yẹ́sìlú. Mọ́sídà ní ṣe yàtọ̀ ọ̀rọ̀ ìtura àwọn méjèèjì ti kásímọ̀tì káde à ó tẹ̀lé mọ́tíà ń jẹ́ ohun ẹ̀jẹ̀ sílíwù. ètò wa ń jẹ́ tààrà ó kà ìbáná kọ́ra àtàrà yẹ sílú mọ́tíà ń jẹ́ ohun ẹ̀jẹ̀ tìlà wá sí. àwọn àbá wa ọ̀nà méjèèjì náà yàgbọ́n mi ní ọ̀nà ọ̀nà méjèèjì ọ̀nà àlàmù. alákọ̀ọ́kọ́ ni ká pé ìyẹ̀sìn bá wù ú ó tún wá ń tẹ̀lé yẹni pé ó ń sẹ́kọ̀ndù ẹ̀ ó ń sẹ́kọ̀ndù kí ni ó kú tó wà lẹ́yẹn ibi tá a máa padà sí náà ni pé ó yẹn ó kàrà ọba nǹkan fẹ́ pè ní báyìí náà ni òun ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run wá àti tó wá látọ̀dọ̀ ọlọ́run yẹ̀tì lúrúkù ọmọ ń tẹ̀lé wá ní ẹ ṣáà ìlú mímíkù wọ́n jẹ́rìí wá àyí rẹ̀ ṣáàbì lẹ́gbẹ́ tí jẹ́rìí láti sọ nǹkan tí ń jẹ́ lẹ́yìn nínú wá àyí rẹ̀ gẹ̀gẹ̀ náà dọ̀bí yóò jẹ́ pé ìyẹ̀sì lúùkù ó ń tẹ̀lé wá àyí rẹ̀ ṣáàbì dùnbíhù nínú wá àyí rẹ̀ rẹ̀ ti máa rẹ́rìí pé à eléyìí ni ọ Pẹ̀lú inú ìfúra nígbà lẹ́gbẹ̀ẹ́ rí kí ni pàápàájáfin wàyẹ̀ tí ló ń mú ṣàìdán bẹ̀rẹ̀ ìtumà kánì. ìtumà ní nínú ẹgbẹ́ látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́rìí ní ìlàtọ̀dọ̀ ọlọ́run ó tún wá ń tẹ̀lé kí ni o ẹlẹ́rìí ní láti inú ìwé yẹn pẹ̀sí nìkan yẹn ó ń tẹ̀lé ìwé yẹn inú ìwé yẹn gẹ́gẹ́ lẹ́yìn tí wọ́n rẹ̀ ń gbé ah eléyìí ó ọ̀rọ̀ náà ìtumọ̀ kejì ní wípé ẹlẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run ti ẹlẹ́rìí náà ó tún wá ní tẹ̀lé ìná àwọn ẹlẹ́rìí yẹn wá pọ̀ ẹlẹ́rìí nínú ẹ̀mí àdúgbò wa àtàwọn ọmọ ènìyàn ìlera àpapọ̀ ní àmì sísẹ́mọ̀ àtàwọn nínú àtàwọn ọmọ ènìyàn àwọn ọmọ ènìyàn jẹ́ ká ń pọ̀ wípé ọlọ́run bá ń bẹ̀ àwọn ọmọ ènìyàn ló fẹ́ ká mọ̀ pé ọlọ́run ìjọba ẹ̀ká jọ́ tuntun àdàbọ̀ bí èèyàn tó bá mú lórí pé á ah, rà ní ìdílé wọn lẹ́yìn náà ọ̀rìnjìnà àdáfíìlú àwọn làákà ìlú àdáfíìlú ìlú àwọn làákà ìlú bá lọ́lá àbí àrídì lẹ́nu ìdílé ọ̀rọ̀ ìwàlẹ̀ yìí nínú ọ̀rọ̀ ẹ̀rọ ìjẹta ni àlùfáà fẹ́ Gbogbo tí bá ń ṣẹlẹ̀ báyìí, tí ń ṣẹlẹ̀, tí ń ṣẹlẹ̀, tí ń ṣẹlẹ̀, yóò lè kárin bára màá ìjọ Kùránì lówó kí ló. Wàyẹ̀ sí lúhú ṣáà ìlú. Ó ń tẹ̀lé ẹ̀rí, gúnlẹ̀ ẹ̀rí sí ẹni tó jẹ́ ní pé ń tẹ̀lé ẹ̀rí. Tí ẹ̀rí yẹn ní tí wọ́n ń tẹ̀lé ẹ̀rí yẹn òṣìṣẹ́ tó kílẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ẹ̀rí tó kílẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yẹn tí lọ ṣá ìlú ìdí ń tẹ̀lé ìwé yẹn yẹn yẹn báyìí tí ẹ̀rọ wo náà ya ìtẹ̀lé lẹ́nu ṣá ìlú ń gbélé wù yẹn pé àwọn ẹ̀rí kan fún àlejò àtọ̀dọ̀ ọlọ́run ti ń wá ìtumọ̀ kan yẹn títí ọ̀rẹ́ ẹ̀rí kan wá kí ọ̀rẹ́ ẹ̀rí kan tá a bá tún ẹ̀rí pé tààlà níbi lọ ìjẹ́ ti bá mẹ́ta lè jẹ́ kí lọ ọwọ́ kù tààlà tó jẹ́ ti ọ̀rọ̀ ọ̀hà jẹ́ ti rọ́mà tí wọ́n ti lọ jẹ́ ti rọ́kù. Wàyẹ̀dìnúhù ṣáà ìdòwò mi. Ẹlẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run ọba ìwà ń ka ìwé náà àmì ìṣẹ̀lẹ̀ àbí ẹ̀mẹ́ta èèyàn mẹ́ta ọ̀rẹ́ mẹ́rin alákọ̀ọ́kọ́ nílé rírù ó kà mí mọ́rin wàyẹ̀ tí lóhùn ṣàwá ìṣòhun mi ẹlẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run ọba ó sì ń ka ìwé mẹ́rin ó ń ka ẹgbẹ́ ìgbìmọ̀ ẹlẹ́rìí òun náà ni àníjẹ́ sọ̀tọ́là wọ́n wà lórí àwọn járe tó wá látọ̀dọ̀ ọlọ́run tí ìdí ní ìlú kàfánà sí ní àwọn ìjọ rẹ̀ sí ṣá inú ẹbí jẹ́ ẹlẹ́rìí ọlọ́run tó sì tó ń ka Sọ àwọn tí wọ́n tún jẹ́ kí ni ááyè kìtà àwọn ọmọ ìjọba ááyà yóò ṣáàyè bí mi ọgbẹ́ ìjọba ìjọba ááyà yóò màdínà gbogbo àwọn afá ìlànà ááyè kìtà òṣìṣẹ́ ọjọ́ ìjọba ṣáàyè wọ́n jẹ́rẹ̀ gbogbo àwọn afá ááyè kìtà ìjọba lọ táwọn ìyá jẹ́ ọ̀gbẹ̀ ìlú ìgbà tí wọ́n ìtọ́ka àwọn àwọn afárá kìtà ìjọba láyà rẹ̀ nígbà jẹ́ tí wọ́n kọ̀ tí wọ́n ń jẹ́rìí àwọn ẹlẹ́rìí náà náà yẹn nípa àwọn náà dáwọn ẹgbẹ́ nílò tí wọ́n ń jẹ́rìí nípa sílé wọ́n lè nínú wọ́n kà yẹ̀sìnú ìṣà ìlóòrùn ọ̀gbẹ̀kù àwọn ẹlẹ́rìí náà yẹn náà àwọn tó lóra àwọn tó padà wọ́n gba ìsìláàmù nínú àwọn tó lọ àwọn tó lè kí àwọn tó lè kí àwọn náà tẹ̀lé ìgbé ìlú ọ̀rọ̀ àtọ̀dọ̀ náà. Ọlọ́run bá ń pè é. Ṣé àwọn mùsùlùmí tó wọ́n wà ní ẹbíkẹ́sì? Ṣé ẹbíkẹ́sì wá látọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀? Tí àyẹ̀lẹ̀ rẹ̀ tí ń tẹ̀lé bíbẹ́ẹ̀sì tí àwọn ayé àtẹ́gbìnà tí wọ́n àwọn tí wọ́n ń ka ẹ́rìndẹ́ǹsì fún wa tẹ́gbọ́n bíbẹ́ẹ̀sì ẹlẹ́rìí láwọn àti jẹ́ lórí kí ló ẹ̀rìndẹ́ǹsì ọlọ́wọ́ fún mi wà ní nǹkan Ọlọ́run wà ní nǹkan bí tó jẹ́ wípé ó ti wá wà ní fọ́ọ̀rọ̀ ìwé náà ẹlẹ́bí ní ìyẹn. Ìtara bú ìwé mú tàbí wọ́n tún tẹ̀lé sí ìrìnà. Tòlú ẹmú kápẹ̀lì sí ìfẹ́ báwọn àwọn ẹ̀wú jíjẹ tí wọ́n wà ní sínú ọkọ̀. nígbà ìdíyà ẹ̀rù ní ọwà májìlá tó wọ́n gbàgbẹ̀ nínú ìwé wá òkú àrígbò àgbẹ̀ tó ló dára bẹ́ẹ̀ ìfẹ́ múta ìmáàbá wàrá ẹ̀mà tó ìwé múta ọrún tó jẹ́ ìwé ìrìn áyù ìwé ìrìn jẹ́ sọ̀rọ̀ yóò máa jẹ́ nǹkan tá a máa ń kọ́ sí. nítorí níta bó jẹ́ ìwé tá a máa ń kọ́ sí òun gẹ̀ẹ́gẹ́ náà tún tẹ̀lé sí sínú ẹ̀rílẹ̀sì náà. wọ̀rọ̀ ọ̀nà ìwé tó jẹ́ wípé àánú ló jẹ́ fún àwọn bàmí ìsọ̀rọ̀ yìí gbogbo àwọn tó tẹ̀lé náà bàmí ìsọ̀rọ̀ yìí làwọn àánú ọlọ́run pẹ̀lú ọdẹ làwọn náà. wọ̀rọ̀ ọ̀nà tẹ̀lé àwọn ọjà ń bọ̀ nígbà ìsọ̀rọ̀ yìí àrọ́jà ọwọ́ tí wọ́n dúró nínú wa lọ́tọ́ jẹ́ àánú nígbà ní báwọn bí náà gbogbo àwọn tó jẹ́ ìyẹ sọ gbogbo ọ̀nà jẹ́ ẹ̀jọ́ àbáyọ mùràrí ẹgbẹ́ tó wá jẹ́ wípé gbogbo ẹlẹ́rìí tó sọ̀rọ̀ jẹ́ tẹ̀sí kùránì jẹ́ wípé òun á wà lórí bá yínà ẹ̀ orí ẹ̀rí ẹ̀ lọ́wọ́ dúró sí tí wọ́n ń tẹ̀lé tó wọn bá wọn bá wọn mẹ́tẹ̀ fi yọ abàmọ́ kánà tó aláàbá yínà sí ilé lọ́dún kàmọ́ ńlá mi fún kí ni wọn aláàbá yínà sí ní ìlànà abàmọ́ ìsìnlẹ̀ kí ni wọn bá Ọ̀rọ̀ ni àwọn tó bá wá rí gbá ohun lè fi wéra wọn. Wọ́n náà, òjú ní A lè gbé wọn náà. Tọ́lá bá tó padà sí kíkọ́ láti tó bí tó ìwọ̀n yìí. àmì ilé ọ̀rọ̀ ààrẹ. àwọn làwọn tí ó máa ní gbàgbọ́ yìí tọ́lọ́ wọn bá àbí kíkú rẹ̀ hàn ọlọ́ni àwọn ni wọ́n máa ní gbàgbọ́ sí i. àwọn ọmọ ní gbàgbọ́ sí ìjọba nẹbí mú wá. tọ́ ọlọ́ni àwọn ló ní gbàgbọ́ sí i. ọba rẹ̀ ní Ọlọ́run àwọn tó bá wá ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ nínú àyà àti ọmọ ń jẹ́ oríṣiríṣi ìdèmọ́ ọ̀gá ọmọdé bá ń jẹ́ kẹ̀kẹ́ ní kíkó àárín wọn lọ pọ̀ a máa rí ìṣìkú yẹ̀wò bí àtọ̀rọ̀ gbogbo náà wọ́n pọ̀ àbámu àwọn ìṣìṣẹ́ ni wọ́n kò tẹ́lẹ̀ gbogbo bábá yá wọ́n máa jẹ́ So, àwọn ilé ẹgbẹ́ tí ó máa jẹ́ business party, ó máa jẹ́ oríṣi sí ọjọ́ ọjọ́. Ọlọ́run kí ni ọmọ. Àwọn onímọ̀ bí ní kẹ̀rẹ̀ ìdúgbò ayé báyìí, ọlọ́run kí ni ọmọ. Òun ni máa bí ìdùgbù. So, òun ni máa bí ìdùgbù. Ó máa jẹ́ bí ìdùgbù màkàá. Òun làyè tí wọ́n fọ́ mí ìlú ẹ̀dùn bẹ́ẹ̀. So, iná òun làyè lọ́jọ́ pé kí ni ọmọ tí wọ́n sọ ní ti ìlú ẹ̀dì bẹ́ẹ̀. Ọlọ́run aṣọ bá nàbí kékeré mi. Ọlọ́run bàrà dákù sí ilé ìròyìn àti ìlú àtàrí ìlú àìsàn ìwọ̀n àmì. Ẹ̀wà náà ọlọ́run máa ń dojú kọ wá, a ń tara ìlú kọ àmì ìrírí fún wa. Evidence. Tó jẹ́ wípé ibi tó ń sẹ́yìn pé kúrò àárín jẹ́ ẹgbẹ́ ìṣẹ́ṣẹ́ kan ìgbẹ́rẹ́ ìgbẹ̀rẹ̀ ìwé àmìta fún alẹ́sẹ̀ gbogbo tí ń tẹ̀ làákàyè ni tíṣíra ni ni wá sínú òní àgbẹ̀bí yanya ni tó kà fún wa ẹ̀gbọ́dẹ́kù ni gbogbo àwọn fẹ́ńtà àwọn àfẹ́ àtẹ̀lẹ́gbọ́ báwọn ẹgbẹ́ lọ́dún dájú lọ gbogbo wọn ní ń tẹ̀lé lórí. ìwé ewu sáàjì ẹjẹ́ náà ṣe kí ń lọ kò tẹ̀lé. máa bẹ nínú ìlẹ́bì nípa Al-Qur'an. Sọ ọmọ ilé olè ákú, Kùránì yóò ọdún mákòtò náà. Tó wí dáàbù wé ìyàmára, ẹjọ́ ìyá ọmọ dáàbù. Ìrọ́gbé ìyàmá àmàkójò ló sí tí Ó gbàgbọ́ àríyá ayọ́ Orí Ọlọ́run ọba wa ń sọ fún wa wípé bọ́lọ́run ọba bó ti ṣètò ìyẹn. Bí Kùránì ti kílẹ̀ tó lé gbogbo àwọn ènìyàn tí nǹkan báwọn èèyàn ó fi gbàkúrà nínú à ti ń bẹ lọ́dọ̀ àwọn ènìyàn pé òdodo ni Kùránì ṣùgbọ́n ìwọ lọ mọ̀ wípé ọmọ ọ̀rọ̀ àwọn ènìyàn yára ìlú Ọ̀rẹ́ àwọn ọ̀pọ̀ lọ́gbẹ́gbẹ́ ní ọmọ ọ̀rẹ́. Ó jẹ́ ìlú ìgbẹ̀rẹ̀ láti dá wọn àríyàn pé ọ̀rọ̀ ọlọ́run ní kùsì ìpìlẹ̀ àwọn ìgbọ̀nà owó dẹ̀ lè dá àwọn ìwà fẹ́ ìgbọ̀n tó ti bẹ́ẹ̀ náà ọgọ́rọ̀ àwọn ènìyàn ló jẹ́ kí ní ọ̀rọ̀ láàyò pẹ̀lú jẹ́ kí àwọn káàkiri dá wà káàkiri nà bẹ́ẹ̀ àmà kùsì ní ọgọ́rọ̀ fún àwọn ìwòye gbà òkè náà máa ń já sínú ayà yìí òun náà lè gbé kùránì máa jẹ́ fún wa ìgbẹ́ ẹ̀rí tó fojú ní dáadáa lẹ́yìn ọlọ́run bá ti jẹ́ ìwọlẹ̀ fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn ṣùwádá òkúra ní òkúra tó jẹ́ kí ni ó ẹlẹ́rìí fún kúra ní ọlọ́run bá ti jẹ́ ìwọlẹ̀ fún wa ẹlẹ́rìí fún kúra ní. sọ ọlọ́run bá jọ fi ọmọ ayé àti àwọn mìíràn ní ojú òdòdó tó dúró pẹ̀lú ìlọ́wà. mo gbà wọ́n bá yà ojú mùsùlùmí àwọn máa ń pọ̀ gan-an sọ kẹ́sìrọ̀ fi àjálẹ̀ àkúfù ìkọ̀kọ̀ àná Ìjọba àti ọ̀pọ̀ ìjọba àti ọ̀pọ̀ ilé jẹ́ ara àwọn ọmọ rẹ̀ bí i ọmọ kékeré kúrò àríwú ọlọ́run Ẹjọ́ bá ti gba Kùránì ìjọ sábà mú, ẹjọ́ Kùránì ìjọ sábà mú ní ìjọkú ìlànà, ó kù bàtẹ́ yóò fi máa wọ ọmọ ìjọ. Sọ̀rọ̀ tí a bá jọ ń lò lò bá dà máa rí pàtàkì láàrín ìyàtà bá máa rí pàtàkì kí ni a bá fi máa yọ kùránì yọ ọ̀dọ́ lọ́rùn ti wá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lè ní ìpàdé náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà náà. أولئك يؤمنون

Ọlọ́run wá ń ṣàlàyé fún wa ìgbésí àwọn ìgbésí àwọn tí ọ̀bá bẹ̀ nípa ọlọ́run ọba ọlọ́run wá mọ̀ ní àwọn ọmọ ta lẹni tí bí ń jẹ alábòsí tó ń ronú. Ah, àwọn Ọlọ́run ìjọ ẹgbẹ́ bí kí ojú ọmọ pọ̀lọmọ́nà. Àwọn tẹ̀lé náà pọ̀lọmọ́nà. Bẹ́ẹ̀ náà àwọn tó máa ti tẹ̀sí àwọn oníṣẹ́ máa ń fi jíjẹ́ àwọn àwọn náà máa pọ̀lọmọ́nà. Sọ wọ́n ni ọlọ́run ọba àwọn tẹ̀lé ní wọ́n ní à ah, àmẹ́jì àjá alẹ́ àká ìlà àwà. Wọ́n ni à ah, gbogbo àwọn ọjà yìí náà wà ní ọlọ́run kẹ́ Àwọn bàbá àwọn ìjọ wà ní pé Dáwọn ọba ní kí wọ́n jẹ igbó sí gbogbo àwọn ìsáyé tí ó gbọ́ lọ́rùn. Sọ àìmọye rọ́ òun náà ni wọ́n pamọ́ lọ́rùn. Wọ́n mú ṣùràká. Sọ wọ́n fọ́lọ́run ti pé àwọn ilé ìlà àwọn àtọ́lọ́run jọ ń dá lé ayé. Torí ẹ̀ àwọn àtọ́lọ́run wọ́n jọ máa ń ṣe àyíkára. Àwọn ká ọ̀rọ̀ ọ̀bá dùn. Àwọn ká ọ̀rọ̀ ọ̀bá bí àwọn. Ní orílẹ̀-èdè náà àwọn aká gbogbo tí ó sì padà yáyá òun àwọn àjùmọ̀ lẹ́sẹ̀ tó táwọn máa jẹ pẹ̀lú àwọn gbogbo ẹgbẹ́ tí ń purọ́ mẹ́sì àyà ìjìnlẹ̀ ọba wọn ọgbẹ́ abẹ́rẹ́ àwọn pèpè àwọn ìrọ̀wú jí àwọn nàṣọ́rọ́ àwọn tó ń ṣe dídé àmì àwọn mìíràn pèpè gbogbo padà yáyá ọlọ́mọ afẹ́sọ̀rọ̀ àgbàdo lọ́gbẹ́ kí ni o wọ́n ò lè máa ṣe bí wọ́n ti àgbọ̀n pa ọmọ náà wọ́n tó bá dúró lórí òdodo nìkan lórí ìparọ́mọ́ náà tó bá tilẹ̀ kó lórí òdodo tó bá tilẹ̀ kó lórí ìlànà tẹ ẹ̀sùn lé kalẹ̀ ẹ̀ka ìjọba ẹ̀sìn parọ́mọ́ náà tó parọ́mọ́ náà ni tó yọ̀ọ́ lọ́wọ́ ní káwọn ọ̀sìn báyìí ọlọ́run ní káwọn ọ̀sìn báyìí ọlọ́run máa tọ́bá tí wọ́n ń parọ́ mọ́ ọlọ́run mọ̀ ọ̀bá ọlọ́run tí wọ́n máa fi fún wọn. Òwúrẹ́ ọ̀rọ̀ tó ti jẹ́ pé ní àjẹ́ àmà mọ́ tó wọn sábẹ́ wọ́n ti sílé wọn ní ọjọ́ ọ̀rọ̀ náà. Sọ àwọn ọ̀rọ̀ yìí ti sílé wọ́n ti sílé wọn bá wọ́n fi hàn án wọ́n fọ wọn jọ síwájú ọ̀nà. Sọ wọ́n fọ wọn jọ síwájú ọ̀nà. Wáyé fún mi ní àjẹ́ àlùhà. للذين كذبوا على ربهم توبة راجعة ويقول الأشقاد tọ́rọ àwọn olóògbèrè àṣẹ àádùn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tọ́rọ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ síngúlà rẹ̀ olóògbé ṣáàdù síngúlà rẹ̀ olóògbé kí ni ó ṣàyíìdù gẹ́gẹ́ láwọn àpáàdì òun náà ni Kùránì lò torí ẹ̀ ọ̀yẹ̀kúnnù rọ̀súlù àmẹ́ríkún ẹ̀rí ìdára sọ àwọn màláíkà fún àmẹ́ Ìjọba Màláíkà tó ní wọ́n wà tẹ̀lé ní kọ̀ọ̀kan wa, gbogbo táwọn ṣe ẹgbẹ́ ní kí ní ọdún ọdún ọdún. Sàmàláíkà ní ọkọ̀ kan lẹ́wà, sọ́jọ́ ìrìn àṣẹ àmà àṣẹ àmì jáde wá, wọ́n kọ̀ọ̀kan lọ́tọ̀ àwọn àmẹ́bí ọlọ́run ní àjíṣẹ́kù ṣàánù tó bá ọjọ́ máa jẹ́ lẹ́rí èdè ìṣèyàn ló fi ní àmì àṣàkà tó bá lọ́wọ́ tí máa ń tẹ̀lé láti wà wájú ọlọ́run àwọn ẹlẹ́rìí ó tẹ́ wọ́n ní àwùlẹ̀ ní ẹ̀kọ́ ìgbàgbọ́ àwọn àrọ́bì àwọn tí a pa wọ́n rán mi tó àti kádàdà àti ìsárọ̀ ìkéjì náà ni wọ́n ọlọ́mọ ti kọ́ ní ìjà rẹ̀ ní ìsárọ̀ alàlùmá kádàdà alàlùmá tó ọgbọ̀lọ́mọ́rọ̀ tọ́lọ́dún kọ́ ní ìjà rẹ̀ tó ó ń kọ́ ní bí ó ti máa yìí sí ọ̀kàbúrà tó ó ti máa pọ̀ sí. Ọlọ́ni àwọn wòlíì ní alẹ̀ ní ìmẹ̀ká àwọn ni wọ́n parọ́ mọ́ ọlọ́run ọba Ìwọ̀n náà sọ pé kí ni ọ, máa ń kájára àgbáyé àmọ̀ta láàrín ìrìnà. Máa ń kájára ń wá àmọ̀tọ̀ ádáhú ìlànà náà. Tọ́, ọba ti gbára mọ́lá, ọ̀pẹ́ agbára mọ́lá inú lórí ti nà lọ kó yà jù lọ yá ní tó fi jókòó nínú wọn. Sẹ́lá ti bá ọmọ lọ́wọ́ ọba ọ̀rọ̀ àwọn ọkọ̀ orí ọkọ̀ ogun ọjọ́. Àwọn ẹlẹ́rìí àwọn ọjọ́ pé á àwọn ilé yìí àti kọ́lẹ̀ ẹlẹ́ àpapọ̀ náà àpapọ̀ náà. Àwọn àdẹ́bí ọlọ́run ní ìta sọ fún wọn ni. Àwọn wá lọ rí ìpadà, wọ́n wá lọ sọ nǹkan bí ìtàn fún Ọlọ́run ní àlà Ìwà jìnà tí kí ọlọ́run ọba àwọn àjọ̀. Òrìjẹ̀rẹ̀ kẹ́mọ̀ tí ìjọ ìlú kẹ́mọ̀ tó fún ìlú. Àwọn ẹlẹ́yìn ìjọ àfẹ́rí ni wọ́n mùsùlùmí ni wọ́n ọ̀kẹ́ mọ́tòjọ ní àwọn tí wọ́n ti náà kà wọ́n lè túmọ̀ sí alábòjọ àgbẹ̀ta àbújá eléyìí wọ́n sàbòjì sọ́lọ̀ ẹ bá sàbòjì sọ́lọ̀ wọn ní òde o sọ̀rọ̀ ìjọba fẹ́ẹ́ bá sàbòjì sí èèyàn ìyẹn ní ọmọ ilé gbọ́ yíwò lásán òṣùpá lẹ́yìn òṣùpá kí náà kà sọ̀rọ̀ òṣùpá kí Pẹ̀lú àbòsí yìí àbàwọ̀ ọ̀dọ̀ ọlọ́run. Sọ ẹni tó ti di kèké yìí, olówó máa ń fún máa wà sí. Pẹ́pẹ́ abala àtọ̀dọ̀ èèyàn bá ní alábòsí ní kàwá ní èké ní ọ̀rọ̀ làwọn máa ń fi. Sọ lọ́sàn-án bẹ́ẹ̀ òun náà sọ̀rọ̀ máa ń sàlàyé fún wa. Tí àwọn náà káwọn jẹ́ ẹni tó máa pa àwọn ọmọ lọ́wọ́ wọn. Sọ̀rọ̀ tó ní ọmọ sọ wípé bẹ́ẹ̀ o. Ìgbà ló ń pa àwọn sọ àwọn kan sọ bẹ́ẹ̀ wò láwọn àpá mi fẹ́ jẹ́ ara wọn kódà ó ti rẹ́ ọ ní ìgbà àwọn àfíìsì ọ̀gá ẹ̀ tó wọ́n mọ̀ jẹ́ sọ̀tà ló ló fi sọ àdókòó ló fi gbowó ló ló fi gbowó mọ́tọ́lọ́ ọ̀rọ̀ yóò tún máa sọ ọ̀gá yóò di eré ìmọ̀ ọ̀gá yóò Ẹ̀nà àjàmbà nígbàgbé a ní àwọn tó jẹ ẹlẹ́rìí lè wà lórí àwọn màláíkà, àwọn ànábì Ọlọ́run, àti àwọn nǹkan ní ìfọ́nà ìgbà máa jẹ́ ẹlẹ́rìí. Sọ àwọn ènìyàn àgbọ̀gẹ́ bí wo ní sí Ọlọ́run ní Jísù ètò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Bẹ́ẹ̀ àwọn fáwọn ìgbà ìpé, ìjọ́ sí ìgbà ìpé, a máa ọlọ́run ọba, gbogbo Táwọn tó máa gbé ẹni kọ̀ọ̀kan báyìí lọ́nà bọ́ máa sọ̀rọ̀. Àti ìgbèjẹ̀ ní yóò àti mọ̀sùlùmí. Ṣùgbọ́n bọ̀rọ̀ ayá lórí títẹ̀ yẹn ìbẹ̀rù láwà fún mi yẹn gbà náà. Lọ́wọ́ wáyé máa challenge èèyàn ìbẹ̀rù láwà. Ẹ̀yẹ́ kò lè máa dúrí lọ́rọ̀ ọba ń gbà náà. Sọ ó ti bàbá lójú sí ní ọ̀rọ̀ ìgbésílẹ̀ ti jẹ́ ọlọ́run bá ti bẹ̀rẹ̀ fún òun àwọn ọmọ ìjẹ́ kéde ṣe náà ní pé wọn ò ní jẹ́ ẹni àlùjá náà ẹni náà ọ̀nà ọ̀hún. ó ti bí àbújá ní lórí ìkọ́nà wọn fún wọn náà lọ́wọ́ ìbámu wọn bá wọn sí ọlọ́run. Thank you.

sọ̀rọ̀ àti ó ti yẹ wípé padà wá. aláàtúwájú kọ́ ìjókòó yẹn nígbà tó fẹ́ padà ṣe padà tó ṣe padà ṣe padà lọ́wọ́ padà ṣe aláwọ̀ aṣáájú má fẹ́ bẹ̀rẹ̀ tó ṣe ó kún padà kàṣe kàṣe kàṣe. Thank you. Àwọn Thank you.

ẹni tí ó jẹ bàbí bàbí tó wá jẹ ó wá fẹ́ sá padà òun náà ni àlọ́ aláàrẹ wá rí ọmọ sọ fún wa ní pé tí wọ́n ní ó kú mọ̀ ìrọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀lú ìdánilẹ́jẹ́ bàbí ní ó ti sálámà kan nígbà tó sálámà yẹn òun yẹ kó jẹ́ wípé ó wá jẹ́ pé ìsàkójọ pé mistake tó ṣe nínú ìran yẹn ó wá fẹ́ rẹ̀ ti fáìlì tó látara bẹ́ẹ̀ ló bá wá jẹ́ ẹ̀yẹ tó tó. ìgbà tí ó ṣẹlẹ̀ yìí alimari ìwé láyé àwọn tó ń jẹ́ àwọn tó ń ṣáájú lọ tó jẹ́ pé kò ní jẹ́ ìdájọ́ lọ́jọ́ ìta ọ̀sán ìta fẹ́ pèsè lọ sí iwájú lálùbá láyé àwọn sọ̀hábà o ìdájọ́ báyìí ó jẹ́ nǹkan tó ṣe. ó ta kó kún ẹ̀jọ́ ó tún lè má wáyé láàrin àwọn sọ̀hábà nítorí pé kò fi jẹ èèyàn tó kù lẹ́jọ́ pé ó wà ṣáá ikú ní ọjà wọn. ẹgbẹ́ àwọn afá orí títí àwọn ọmọ ìjọba máa wọlé sí inú mọ́tẹ́ alábàárò lọ́wọ́ àwọn orílẹ̀ pẹ̀lú wọ́n wà máa wọn òun sí. So pẹ̀lú tí àgbà àwọn àṣà wa, èyí tí wọ́n máa ń wò ní pé ìrìnkà tó bá ti jẹ́ báyìí, ìyẹn tó parí ìrìn àyà náà. Torí àti jẹ́ pé bàbí ní ìṣẹ̀dá tó ní kókó mi, òfin ti kú lórí fún sí là kí n lọ. Wọ́n ti gbàgbà sí pé à èèmà tí ìṣe kí ni ọ ìṣe báyìí wà láwọn àwọn àbá ọ̀rẹ́ ẹgbẹ́ wọ́n tún dára ẹgbẹ́ ká ní pé èèyàn fẹ́ràn sí láàrin ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta nípa pé ọ̀rọ̀ kí ni o kọ́kà padà fún ìjọ ní kí o ọ̀rọ̀ fún mi kalẹ̀ ọjọ́ àárín bá jọ mẹ́yàn jọ mí láàrin lẹ́yìn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta èèyàn láti ìjọkọ́ lọ fún ìjọkọ́ láti mọ̀ pé kí ni o dájúdájú àwọn ààrẹ o kọ̀ọ̀bí nìkan ló jẹ́ wọ́n bá rí pé kéèyàn bá pẹ́pẹ́ ọ̀gbìn ló kẹ̀kọ́ sí káàdù àbẹ́yìn àbájú já èèyàn gbọ́dọ̀ tún tòṣẹ́ àbájú tó ń kírun mẹ́ta ní ìjọba ìlú òkú ẹ̀kú bóòlù sí fúlà òṣìbó bẹ́ẹ̀ bàbá mi bóòlù sí fúlà tó ọwọ́ ara ti gbé òun yóò kàn padà sí lórí ìwọ̀n náà ó sì kì í sí ẹ̀rọ ẹ̀rọ kan ẹgbẹ́ ìwọ̀n rẹ̀ sí ọ̀rẹ́gbẹ́rún ọlọ́yìn bá ti já ó ti tó bá ọkùnrin ọ̀nà tí ní pọ́blẹ́mù wípé sánú àyàbá ìyá wípé ìrọ̀lẹ́ oṣù pẹ̀lú ajẹ́gbẹ́ bá àdúgbà mi ẹgbẹ́ ọdún àyàlẹ́ tí ọwọ́ padà sí bí ìrìnsẹ́ ọwọ́ polítmalẹ̀ lọ́gbọ̀n bí ẹ̀jọ́ rẹ̀ tọ́lẹ́ wọ́n gbà náà wọ́n ní mílíkù tó wà nínú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó ní pọ̀ sọ́dọ̀ àrùn bẹ́ẹ̀ ni ó yẹ padà sí ọ̀nà àìsọ́gbà bẹ́ẹ̀. ìjọba ayàkùnrin àrí ni ayàkùnrin àtúmọ̀ àti ọ̀nà ìsinmi ayàkùnrin ló jẹ́ wípé omi nílé omi gbọ̀ngàn gbọ́wọ́ jẹ́ àwọn afọ́nà orílẹ̀ nìkan ní ilẹ̀ ó jẹ́lẹ̀ pẹ̀lú kí ọ ìjọba èrò sí ó wà ń bẹ̀ pé àwọn ìjọba jẹ́ wípé ọ jẹ́ wípé àwọn kan bá rí pé ó lè jẹ́ wípé nǹkan tó jẹ́ pé ó ń jẹ́rìí ó wá látọ̀dọ̀ sínú látara àmì ìjọ́jẹ́ tó lẹ́yìn ẹ̀ náà pé ṣá ìdó ó wá láti àwọn náà bàbá àwọn káàkiri mọ́nì jẹ́ náà rẹ̀ nílò ọpọlọ ìfà lọ́ba ó tún wá lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn ọmọ tó kù káàkiri ti sọ wá lórí àwùjáde ẹ̀yẹ́ ènìyàn ló dẹ̀ jẹ́ wípé ó tún wá ń tẹ̀lé àwùjáde tó wà yẹn ó fìdí àwùjáde ẹ̀ múlẹ̀ torí pé títẹ̀lé ẹ̀ bìbá náà yóò àìjídùú tó ọ ó wá ń fi àwíjáde yẹn múlẹ̀ ó fún lágbára ṣá ìdó àtún ààrẹ nìyàn lára rẹ̀ bí pé pẹ̀lú àwọn ẹbí dáadáa jó ẹ̀rí tí àwọn ẹ̀rí lára rẹ̀ bí mú sí dáadáa lára rẹ̀ bí àwọn ẹ̀rọ mi jẹ́gbọ́n ẹ̀rọ yìí jẹ́gbọ́n àwọn èèyàn tí ó ń rí báyìí pé à ah, báyìí ẹ̀jẹ̀ mi jẹ́ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n rí àjẹ́ ló fi hàn pé ẹ̀sìn bẹ̀rẹ̀ tó kílẹ̀ mi ṣe báyìí tó wà láwọn ọlọ́pàá náà tó lè rẹ̀ wá ṣàlẹ̀ ìgbèlà. Náà ìbéèrè tí àwọn olóbèrè wọn ní Kánzù gẹ́gẹ́ bí ìbéèrè rẹ̀. Atúbọ̀ ìdúgbà tó fi àwọn ẹgbẹ́ àti Kánzù Mara Àlùmárù àti dúkìá tó bá ti pọ̀ òun náà máa ń pè sí ọ̀rọ̀ àwọn wọ́n ti sọ pé kí ni àtọ̀ tó wà láàrin ìfarọ̀ àlá àti ìyàn ìfarọ̀ tó dá dúró ìsára ọ̀tọ̀ dádúró bẹ́ẹ̀ náà ni kádàbà kádàbà ní ó purọ́ kádàbà àbáyébí ní ó purọ́ máyà ṣùgbọ́n ìsára ọ̀tọ̀ fàdíńté ìrọ́ sọ ohun nǹkan ohun ọ̀yàn tó kí ẹni ti ra ẹ̀ tó náà tún máa kádàbà náà ni ó purọ́ náà ni padà wà pàrọ̀ máyà tó bá dádúró tó ṣe ara àbùkà náà ẹ̀yẹ́ tó ti fi lọ́ pàrọ̀ ara rẹ̀ tó bá parọ́ mọ́ ìlú àná. Wọ́n wá ní ìpadà ìta nínú Kùránì tàbí nínú àdíṣe. Ìpadà Jésù nínú Kùránì táwọn afáwà sọ ní pé, Ayé wọn nípa níbi wa rí ní Yáhù làdé ìlú nìta. Ìgbà afáwà sọ máa ti wá ìrìnàmú lọ́dún tó wá ní ìjẹ́ ìjẹ́ ti yọ tàbí ìgbó ẹ̀nà ní wípé ọjọ́ ìjọba dábí mà pé àìsíyá náà òjìjì lọ òjì tó mọ́. tàbí tí wà nípa ìjọ pé àwọn nǹkan mẹ́wàá kan bọ̀ pẹ̀lú àwọn ẹ̀wọ̀n tẹ̀lé àṣọ́tù kan àìkú búrọ́ nínú àdìsí kan lọ́wọ́ àrẹ tó mẹ́ ṣe gbogbo ẹ̀. tí wọ́n rẹ̀ lọ́nà kí lọ àti nùzúrù kí lọ. ọjà tí ti wá lọ́wọ́ sábà múlẹ̀ yẹ̀rọ jẹ́ pé àwọn èèyàn tó ń wà pé ara gba ni wọn gbẹ̀gbẹ̀ ara gba ni ah, ah, wọn lọ pé àwọn ìlànà ìjàmbù rẹ̀ wà ní ọkọ̀ ìjìnà tó lọ sí ọjọ́ àkídà fún wa. Ọlá ìlànà ìjọjẹ́ pé yẹ̀rí ìbò ìsábà àjàmbù ìjọba lọ́dọ̀ àwọn olùsìnkà tí wọ́n fẹ́ máa fi òwe ọ̀gbọ̀n jọ́wọ́n ti mú mi jọ́wọ́n ti lè dúkìá mú mi láì lóbi ọdún sí ìbò ìgbàgbé àwọn ó fọ́ ọ̀sà alágbèéká tó ní ẹ̀ẹ̀kan tẹ̀lé ẹ̀gbọ́n ọ̀dà pẹ́ fún yóò. àwọn ọ̀rọ̀ yẹ ọkùnrin kan wá bá rẹ̀ bí ẹ àlọ́ kọ́ ọ sàgbà ìsàbí ìrẹ́jẹ mọ̀ tí ó bẹ́ẹ̀ nígbè ẹ̀wẹ́ ó ti yọ́nà ní mú nígbà yọ́nà ní mú ẹ̀rọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀dọ̀ ilé ẹ̀jẹ̀ tó lè padà lọ ọmọdé ọmọdé àdúgbò ẹgbẹ́ tó bá dé ìdí òfin tó tó dáhùn ìdí ó gbà sọ̀kalẹ̀ kí ló tó fi lórí ẹjọ́ àṣà tí wọ́n wọ̀ àdéhùn ìtọ́ owó kájọ́ èyí náà ní tó bá rẹ̀ tẹ̀lé kí ni wọ́n tó fi dìbúlẹ̀ yóò kù wọ́n fi rò sí la òun náà máa pa gbogbo ọdún náà pàgbégbé sùn bọ̀ àti jẹjẹrẹ ìlera ọ̀dùnkẹ́lẹ́gbẹ́ oṣù wa ọ̀dàwà kẹrọ ọ̀gbà àdíjẹ lọ. tó ìrọ̀lẹ́ wọn dábọ̀ àti wọn nígbà ẹ bá ta kò kò sí ìgbésẹ̀ ní àná padà. náà bí wọn gbà náà òun náà jẹ wọn wá bẹ̀rẹ̀ wípé ẹgbẹ́ ọ̀dà káfíń ṣẹ́ṣẹ́rì rẹ́pọ̀ yọ fún yàn ṣé wọn tún wá lè wá dá ẹnìkan ló ń gbé

Àwọn ọmọ ìrìn ìgbàdájá ti fún ẹgbẹ́ ìgbìyànjú. Àwọn ọmọ ìrìn ìgbàdájá ti fún ẹgbẹ́ ìgbìyànjú. Ẹgbẹ́ ìgbàdájá ọmọ ẹ̀rọ lọ́dọ̀ tó wá ní ìdíjú tí wọ́n pọ̀ jù tó bá ní kàákà sí nǹkan lọ́rọ̀ ìyáàmìnà ọmọ àgbà nílé adájọ́ ìgbìmọ̀ adọ́jọ́ ìlú ọ̀hún ẹ̀dá àbúrò wọn ayé ọ̀hún ọ̀nà Ṣé wọ́n gbára ọjọ́ máa rí pé ẹjọ́ fi jókòó ìwọ́n mi fi jókòó níbi ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ pé olùsọ̀rọ̀ àgbà ìjókòó àwọn wá sọ fún ọ́n ti lọ lẹ́ẹ̀kẹ́ Tọ́lá wọn gbára àwọn abẹ́rẹ̀ nípa àrùn àti màrùn. àti àwọn afáwà wọn tó ń awa lẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn màláìkà kan wà tí wọ́n jẹ́ àrùn àti màrùn. Ẹlẹ́ẹ̀kẹ́ ti àti Àwọn ọmọ kìrẹ́sì àwọn wàhálà yìí tó tó wá, ó náà ní àwọn tó jẹ́ àwọn ṣàyàtíì. Sọ nígbà àwọn ṣàyàtíì àwọn ni wọ́n jẹ́ pé wọ́n fẹ́ kó àwọn èèyàn ní ìdá. Ìmọ̀dá fẹ́ kó àwọn èèyàn ní ìdá, wọ́n lọ bá màláìkà lọ fáwọn ní ìdá. Báyọ̀ àwọn sáàjá tó ìrìnà àmìyàn. Tí wọ́n sọ òfin kankanlẹ̀ fáwọn màláìkà mi. Tí jẹ́ àárún dàtùmà. So, àwọn tí wọ́n fẹ́ fáwọn èèyàn nígbà ó gbé ilé ìbóra ìdúrẹ́ kọ́ wọn kìí dìde màláìkà kan lọ wá, àwọn màláìkà mi ti kan lọ wá, àwọn ni wọ́n jẹ́ tẹ̀. Àwọn màláìkà mi yẹn lọ fáwọn èèyàn nígbà. So, yóò òun fẹ́ sọ pé ọjọ́ ṣàrà fíìmù ní mẹ́ta wa ọlọ́wọ́n ní ká mọ̀lẹ́kọ̀ wà fún akáwọn èèyàn tí ó fi jẹ́ jọ́ wọlé pẹ́pẹ́ báyìí náà ó ti di wàhálà lára àbá àgbẹ̀ lórí àwọn àdúgbò tó wà lórí àlámọ̀ ìlú wàhálà kan lórí ẹ̀rọ àwọn àbá kan wà ní ìdájú lọ táwọn obìnrin náà bá ti wájú sára ìgbà wọn kò lẹ́kẹ̀ ní àwọn. Ìtẹ̀rí àwọn jẹ́gá wọn ìfẹ̀yíyà àwọn lẹ́gbẹ̀ẹ́. Wọ́n jẹ́ sílé wọn, wọ́n jẹ́ wọ́n jẹ́ fúnbẹ̀ jáde pé ìtẹ̀rí ìfẹ̀yíyà àwọn àkùnrin. Ó ní ajá ní tó sọ́wọ́ ìlọ́gbà àti àwọn tó wà ní ìkàyẹ́ sọ ìlú. Ìlú náà fà ìgbà máa fà ìgbà máa fà. Àdìsí wọn rẹ̀ bẹ̀rẹ̀ kí ìlú tó sì dùn wọn. Ẹgbẹ́ àwọn fà ìgbà àwọn yẹn náà fi gbọ́ afẹ́kọ́ ìrìnlẹ̀ lọ́rẹ́kọ́ nàìjíríà ti ráì rárá lábẹ́ àwọn àjàrà bí wọ́n fi kí àwọn yóò fi gba kílé ẹ̀rọ náà tọ́ rẹ̀ tọ́gbọ́n wọn tàbẹ́ náà ìgbẹ́gbẹ́ arúgbà àti màálùkù ìtànyẹ́ òfin gbàgbára ti gbé ìgbà ìwọ̀n wá fún arúgbà àti màálùkù tí wọ́n lọ kà àwọn kámísẹ̀ lára àyè àwọn ìgbẹ́rẹ́gbẹ́ ọ̀ṣàkó làkà ìjọ ọ̀gá bẹ́ẹ̀ ti wá ọlọ́mọ nínú àwọn ọ̀dọ́ nípa tó sáko àwọn sàwábí ìlà àtìlúyà tí ọ̀gbẹ́ tó tó tó tó tó fún ẹ̀ ló jẹ́ kí àtọ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ nígbàgbọ́ káwọn àláríkà àwọn aláìkà wọ́n tẹ́ nígbàgbọ́ sí tó wọ́n máa dákọ̀ nínú ẹ̀ta nínú ìtọ́rọ̀ nígbà àtàrà nínú orí sọ́pọ̀ ilé mọ́lápù ló ní lọ́wà tó lè sọ̀rọ̀ sí àwọn tí wọ́n jọ mọ́ ìrìn mọ́lápù bẹ́ẹ̀ kan tó máa lè ìdíwọ́n àtúgbà akẹ́lá ni wọ́n máa dárúkọ dáńkan yìí ọjọ́ ìgbàlejò pé ó ti wọnú ẹ̀sìn bẹ́ẹ̀ ìjẹ́pẹ́ àwọn ìfọ́n àbáwájú ó sì tù mí pé ìtumọ̀ nípa ìgbọ̀n fi jẹ́ àwọn àwọn ṣàyàfíì àwọn ọmọ àwọn ọkọ̀ ìwà tó wá pè pé àwọn àwọn ẹgbẹ́ màláìkà ni wọn láyé nípa àwọn akọ́ ìdán oníwọ̀n ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ nípa rọ́bọ̀tì ìpè ṣé rọ́bọ̀tì yìí rí ṣe kò sí ìdúpé báyá àti àyè síbẹ̀ ìdára rẹ̀ náà ló ṣe rọ́bọ̀tì náà ní jẹ́ tí wọ́n mọ̀ kéré ti oríṣi orí tó wọ́n fẹ́ sí orí sí pẹ́ẹ́fẹ́ kan sí yìí ìwọ náà fẹ́ kó síbi orí rẹ̀ pátá ẹyẹ sọ́wọ́ ìjẹ orí tó ó lè dọ́rùn ní ó kò wọ ẹ̀ ìgbó fi orí tó wọ́n kò mẹ́ ó ti máa jẹ́ nǹkan mẹ́ta wípé ìjọ ṣe é fún ìlú ìsìlámù fẹ́ ẹ̀ àwọn tó ní sí ìgbà náà fi wọ́n wá wọ̀ àwọn náà. وعن بعض الأمر صلى الله عليه وسلم one hundred.